owó kí ni wọ́n á gbà lọ́wọ́ rẹ̀. ìgbàwó lọ́wọ́ ẹ̀ o ó wù kó ṣe sàárà mi ìgbàwó lọ́wọ́ ẹ̀. ẹ ká lẹ́sà ẹ káàbọ̀ sórí ètò kọ́kọ́rọ́ aláàtẹ. ẹ ká lẹ́sà orúkọ mi ni. ẹ bá mi súnmọ́ máìkì yẹn dáadáa. orúkọ mi ni Lukman Garuba èmi mo mú ẹ̀sùn wá pẹ̀lú obìnrin tó bí ọmọ mẹ́ta fún mi tó ní ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ sì kú so tó wà lákùrẹ́ so òun náà ló pè mí pé kí n wá sórí ètò yìí pé àwọn fámìlì òun ti ń pe òun so òun ló jẹ́ kí n yọjú ní alẹ́ yìí pé kó wá ṣàlàyé bó bá yẹ jẹ́ so kò kí n ṣe èmi ni mo send àwọn pictures yẹn kò kí n ṣe èmi mo send ẹ sí so because mo wà conscious nígbà tí gbogbo àwọn kìíní yẹn ṣẹlẹ̀ so mi mọ̀ pa mo dẹ̀ ti explain everything fún wa dẹ̀ ti settle so kí n máa prolong. ẹ ti settle ẹkẹ ọmọ ń kọ́ mà ọmọ ń kọ́. kò sọ ọmọ kankan bí kankan o lóyún. ẹ ti wá sọ fún pé ẹ bímọ. kò ń ṣe èmi gbogbo everything náà ló ti wà wí so kò kí n ṣe èmi o. ẹ̀yin àti wọn dẹ̀ ti dán sẹtù ẹ àbí. bẹ́ẹ̀ni everything ó dẹ̀ ti mọ. ọyọ ẹ jẹ́ ẹ jẹ́ kí lọ kú sọ̀rọ̀ tẹ́ bá ti sẹtù ẹ ẹ jẹ́ kọ kú sọ̀rọ̀. ẹ ló sà. ẹ ló sà ẹ ká ló sà. bí mo ṣe gbé ẹjọ́ wá kò jẹ́ pa ti sẹtù everything is that láti wá ṣàlàyé fún ọmọ aráyé ipe nǹkan báyìí ni tó ṣẹlẹ̀ wọ́n ló send picture sí mi owó tí mo dẹ̀ ń send orúkọ ẹ̀ ni mo send ẹ̀ sí inú àkáǹtì ẹ̀ three hundred thousand tí mo send on the thirteen hundred thousand on the fifteen hundred thousand on the sixteen hundred thousand on the eleven sixty five thousand so bó ṣe wá ní pé òun kọ́ ni òun lo òun kọ́ lòun rí sífù aláti ni kò yé mi. ọ̀nkú wọ́n lẹ̀ ti jọ sọ̀rọ̀ ẹ ti understand ẹ̀yin ẹ sọ fáwọn abọ́ ẹ bá ti wà comfortable with her explanation tẹ́ bá ti wà satisfied tẹ́ ẹ bá fẹ́ nǹkan mọ́ táwa ni ẹ máa lọ ṣùgbọ́n tẹ́ bá sì fẹ́ tẹ́ ẹ fẹ́ kílèmù ráìtì mọ́mí òyìn wọlé sínú rédíò yìí púpọ̀. hello sir. ẹ jẹ́ ká gbọ́. mi ìwà certify ó need láti explain better is that pé bọ́n ṣe ń pè mí àwọn fámìlì ẹ̀ àti òun náà ni mo ṣe wò ó pé òkè kájọ débì báyìí mo ṣe rẹ̀ mo ti wò ó pẹ̀yìn lẹ́ máa pè mí gan àtàná tó ti pè mí pé ká yọjú síbi torí orúkọ fámìlì òun ọ̀ntrẹ́tì òun mo borúkọ fámìlì òun jẹ́ so ó ní kí n wá bíbá ìgàn lánàá ọ̀rẹ́dì láti wá sí bíbá wá ṣàlàyé kí n wá clear òun lóòótọ́ mo parọ́ fún pé mo ti dé bíbá which is mi wá mo ní mo wá bíbá ọ ní pé ó nídìí láti yọjú láti wá clear ọ̀rẹ́. ọkú ọkú ẹ má yọra ẹ má ṣèyọnu o ẹ rojọ́ kó gbọ́ fúnra rẹ̀ báyìí ẹ má jẹ́ kámẹ́rà kúrò lẹ́nu obìnrin yẹn o ẹ rojọ́ kó gbọ́ mm. bẹ́ẹ̀ ṣe rò ó brapo mọ tẹ́ ń béèrè fún ẹrọjọ́ kó ẹ kàn gé pété pété pété pété kẹkàn fún one point. ní àná tó pè mí. no ntòsẹlẹ gangan ntòsẹlẹ. níjọ́ tí ó lóun labour tó ń text mi ìkọ́nà ẹ̀gbọ́n ẹ̀ ó pè mí mi save number yẹn gan mọ́ ipe ìkànnì ẹ o ọmọ fẹ́ pa ọmọ ọlọ́mọ pé àtọmọ ibà kú ọrùn ẹ ló wà ipe wọ́n ní ẹ̀rú ṣàbàmí pé kí ni mo ní mo jì sẹ́yìn sixty five thousand bí irú ọjọ́ on the eleven still wọ́n tún text mi ní ìjọ on the thirteen ipò ń lébọ̀ lọ́wọ́ pé à doctor fẹ́ gba seven fifty mo ní òkè inú owó tí mo fún ẹ tẹ́lẹ̀ tó jẹ́ three hundred thousand mo ní èlò lóku owó rẹ̀ tí ìgbàlé olóku two fifty òkè mo ní òkè gba hundred thousand ó ní doctor lè gba owó báyẹn pé àfi tó bá pé ọ̀ five hundred O ní five hundred so on the thirteen yẹn mo send hundred thousand on the fifteen mo send the hundred thousand on the sixteen mo send hundred thousand torí ìjọ yẹn náà tún ṣe ìtúrẹ́tì mi ẹni tó message mi. ọlọgbẹ kọ mi. ṣé n gbọ́ sá. àmọ́ n gbọ́ yín dáadáa. so wọ́n tẹ́tí pé ah báyìí báyìí báyìí pé kíní kan báyìí báyìí mo ní kí ni tó ń ṣẹlẹ̀ báyìí even though kan tí ọ̀bẹ bímọ tó bá sì san advance ok hospital wo ló wà Olákùrẹ́ location fún mi lẹ́wọ́ location kì í wá síbẹ̀. Si kí n mọ n tó ń ṣẹlẹ̀ ẹni no kò yọ ọ̀tẹ̀ reply títí títí tí mo ṣáà lọ sọ́dọ̀ ọmọ sí ẹ̀ nílọrin mo ṣàlàyé gbogbo tó ń ṣẹlẹ̀ fún mọ́ mi lè ṣàlàyé fún mọ́ mi mo bá ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á pe ẹ̀gbọ́n ẹ̀ síta pé ṣùgbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ sí Bukky ó lóun gbọ́ òun náà ní tó bá di Monday òun á lọ sí Àkúrẹ́ lọ wò mo pe nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ ó lóun wà ní mọ́tò mo ń gbóhùn mọ́tò lóòótọ́ later on ó dọ̀hún ó tún di ọ̀sán mo pé ọ̀n píkì kọ́ mi ah, mo ní kí ló ṣẹlẹ̀ mo bá pe mọ́mì àjọ sọ̀rọ̀ láàárọ̀ ọlọ́run wà ṣọ́ọ̀ṣì lóòótọ́ mo gbóhùn ṣọ́ọ̀ṣì mo tún padà pè bíi around twelve ọlọ́run wà lọ́jà mo gbọ́ ohun ọjà ìgbà tó máa di nǹkan bíi after four rẹ̀ lèmi ṣáà gẹ́tì ara mi mo pè wọ́n padà nọ́mbà méjì wà nọ́mbà busy ah, mo ní irú kí lélẹ̀ báyìí mo wá lo fóònù rẹ nítorí fóònù mi mo kàn lè gbọ́ ni mi lè sọ bá fi fóònù rẹ mi fi mẹ́sẹ̀gì mọ́ mi pé ah mọ́ mi bá bá pé mo pè yín láti àárọ̀ ẹ ti ẹ̀ pè mí padà pé bá bá mo wá pè nọ́mbà yín sí nọ́mbà yín bí sí mo wá lo fóònù rẹ mi fi pè yín ó rìn wish me definitely mo wá lo fóònù rẹ mi fi mẹ́sẹ̀gì wọn ìpè bá bá ìpè jẹ́ gbọ́n nǹkan tí Bukky ṣe ìpè ok olóhùn bímọ fún mi òbí bẹ̀ ta ìjọ kejì ẹ lọ́mọ kú èyí tí wọ́n kí mọ́mí náà fún mi ní reply pé à ah, ẹ jẹ́ pé ọmọ mi tẹ̀ bá tẹ̀ wà wí ẹ pé nǹkan báyìí ni ohun tó ṣẹlẹ̀. ẹ kó àwọn ọmọ ikú òròjú screen mo sọ fún yín the other time ah, ọmọ kékèké ni wọn. so mọ́mí náà fún mi reply òun náà bá bẹ̀rẹ̀ sí text mi so mo fẹ́ pa òun mo fẹ́ pa ìyá òun mo ní kí ni ohun tó ń tura láti sọ oníwà block mi mo ní fine mo dẹ̀ sọ mo ní màá post ẹ̀ online o. No ó ní àbọ̀bí ah, wíṣkì opposite online ó gba yìí náà ni kìnní náà opposite ẹ̀ eh, tiwa savage opposite ẹ̀ eh, ó gba yìí ni kò mọ̀ pé ibi tẹ́mi máa gbà yọ sóhun lélẹ̀ gbàtí ó mú wá sórí rédíò táwọn ẹgbẹ́ pé táwọn tèmi náà pè mí pé mi bá má ti lọ fà báyìí wọn lóun ló sún mi kan ògiri báyìí mo nígbà tó wà délẹ̀ ẹ̀sìn òun sọ pé white mo fi ṣe orúkọ báyìí mo ní wọ́n náà ló kọ́ sí gbogbo nǹkan báyìí ok picture to send sí mi sí picture ọmọ ìwọ ló send picture sí mi ok báwo lè jẹ owó tí mo send one hundred thousand yẹn ìwọ ló ń receive kò ní pé mo send sí doctor àbí mo send sẹ́lòmíì three hundred thousand. so. owó yín tí táwọn ẹgbẹ́ gbowó yín padà báyìí èló lówó yẹn jẹ́. ah five fifty five fifty pẹ̀lú six sixty five thousand. ó dà pé six seventy five. six twenty five. six twenty five. five kí lẹ five fifty. okay uh, six twenty five. six fifteen six fifteen six fifteen. six fifteen. okay ẹ jẹ́ kí mike lọ sọ́dọ̀ sẹ́ẹ̀sì eh, fẹ́ fẹ́ wúmà yìí. sá. sẹ́ẹ̀sì fẹ́ fẹ́. Ah, mo lè yọ̀ǹda ẹ̀ mo yọ̀ǹda ẹ̀ torí. ẹ sọ̀rọ̀ sí mike yẹn. mo yọ̀ǹda ẹ̀ torí ẹni tó ṣe ẹ̀kọ́ báyìí fún yàn even though maternity later one text me pé o ní fibroid tó bá tẹ̀ ní fibroid kó jẹ́ ẹ̀mú hospital tó wà tí bá rí condition tó wà mí ní sọ pé ah, àpárọ̀ tèmi náà màá wò pé kí ni tó ṣẹlẹ̀ báyìí báyìí báyìí pé ok o jẹ́ mọ ibi tó mọ wà olóbímọ o tún níwà block mi kí n má pe nọ́mbà ẹ after six months ibi tẹ́rù ti bà mí nìyẹn maybe after six months or one year a lè máa bẹ̀rẹ̀ sí padà sí sọ̀rọ̀ wọ́n ní àṣọ lọ ta ọmọ ni àbí èmi kọ́ mo lọ́mọ kókò ṣàlàyé fún aráyé ohun tó gbé mi wá. mo bí léèrè sọ ẹ rí wúmà yìí nínú oyún rárá. mo rí. nígbà tí ẹ rí nínú oyún ẹ jọ ní àjọṣepọ̀ nínú oyún. bẹ́ẹ̀ni sà. ẹ ṣé inú rẹ̀ sì tóbi náà dọ́tẹ̀ fẹ́ ní àjọṣepọ̀. inú ẹ̀ nígbà yẹn ìgbà tó wá kí mi tí mo lọ kí ní Ìlọrin inú ẹ̀ yọ ó kí mi nọ́mà tèmi náà bá ṣeré ìgbà tá a máa wọlé kó tó di pé a fẹ́ sùn. ó lóun fẹ́ gbé e kọ́. ó ṣàlò kankan mo ní à èwo lè lò yìí oníkẹ́rù má bàbá mi ló fi fi oyin yẹn wá kí mi wípé òun máa ń gbé kọ́ torí nǹkan ayé àbí something like that. wọ́n ṣáà gbé kọ́ ẹ já kankan. mi ìjà o ọ̀gá mi mo fẹ́ kọ́ ọmọ nàìjíríà já mi náà. èmi náà já yín oyin tó yẹ pé wọ́n máa ń wọ̀ bíi pé kinní ni sí àwọn onífíìmù ni ṣé ìyàwó yìí ṣe sóbìnrin ṣe tíátà ni. òun ló lè ṣàlàyé madam ẹ gbọ́ kí lẹ gbé kọ́. èmi ò gbé kankan kọ gbogbo kan tó sọ ẹ sọ pé kó mú prove ẹ wá ná kí jẹ tó kọ́kọ́ sọ anything kó mú prove wá. ẹ ló ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀ sí àǹtí ok sorry ah. má ẹ sọ̀rọ̀ ni. hello. hello mo ti ń gbọ́ yín báyìí. yes sir. ẹ wọn bí mi question àbí. ẹ mo ní ṣé gbogbo tẹsán ẹ ṣé lóòótọ́ ni. lóòótọ́ kọ́ irọ́ ni ẹ gbé nǹkan kan kọ́. mi ò gbẹ́ni ti kọ́ mi ètò lóyún téèyàn bá ṣàlóyún a ṣáà máa fúnyàn ní rìsíìtì àbí lọ sọ sùtì àbí rògùn àbí rẹrọ ọmọ àbí ra anything irọ́ ni everything so kó dẹ̀ kémi náà dẹ̀ tó lè sọ anything kó mú go àti ibi tó ti sọ pé gbẹ everything. rárá tí mo ń gbọ́. kó mú evidence gbogbo ẹ̀ kó mú jáde. evidence owó tí mo sọ náà. àwọn owó tó fi ń kọ́ owó tèmi mọ̀ tèmi gbà ní owó tèmi fi gbà lé owó tèmi mọ̀ tèmi fi gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn gbogbo tó ń sọ. èlò. that's three hundred thousand lẹ́yìn yẹn kò sí mi mọ́. ẹ sọ̀rọ̀ sókè. máìkì ok mo ní proof lọ́wọ́ o tí mo ní sẹ́yìn. àwọn bọ̀dà àwọn bọ̀dà láti ní o. gbogbo nǹkan tí à ń sọ bíbá yìí a ti sẹ́ẹ̀tù ẹ̀ tẹ́lẹ̀ but bóyá torí pé káwọn èèyàn má bàa ní ẹ ó change sórí àbí anything o ní gbogbo nǹkan tó ń sọ ń bíbá yìí so èmi ò dé i'm not used to this so you don used to what. i'm not used to èmi o oh, as maybe i'm not convenient to this abi ami mo mi fẹ́ sọ. you used to collecting money from man telling him you are pregnant when you are not but you are not used to this. do you know the meaning of what you are doing. daddy. come on. hello sir what are you saying mi sọ fún you are not used to what. daddy. hello sir. prove pé mo sọ fún pé mo lóyún ẹni kó mu wá ibi tí mo ti sọ fún. hold on Eyin máa yí ìmọ̀lẹ́ pé ọ̀dọ́ wọn nílọrin ẹ lọ́mọ jọ ní. ọmọ ṣàárẹ̀ ni mí tẹ́nàtì wa tẹ́nàtì wa ni wọ́n ní ṣàárẹ̀ kó tó di pé ọ̀ṣẹ̀ lọ kọ́lé wọn sí lọ́rin. kí ni orúkọ fámìlì wọn. aṣọ́nibárẹ́. àwọn náà ń pè ní aṣọ́nibárẹ́. bẹ́ẹ̀ni sà. nílọrin. bẹ́ẹ̀ni. níbo làdúgbò tí wọ́n ń gbé nílọrin. ní ganmọ. ganmọ. ntáwọn èèyàn àwọn èèyàn sì mọ̀ wọn wọn mọ fámìlì yẹn dáadáa. ọmọ ọmọ wọn dáadáa torí ọmọ wọn dáadáa náà nílùú wa. wọ́n mọ̀ wọn dáadáa ní sàárẹ̀ náà. bẹ́ẹ̀ ni sà. ẹ kí lẹ pé fámìlì àsunwọ̀n asọ́nibárẹ́. asọ́nibárẹ́ bẹ́ẹ̀ ni sà. tọ gbogbo ẹ̀yin ẹbí asọ́nibárẹ́ jákèjádò àgbáyé ibikíbi tẹ́ ẹ bá wà aṣojú yìí ti wà lórí ètò kọkọrọ alátẹ̀lálẹ̀ yìí o a wàá fẹ́ kẹ́ ẹ fira yín sípò ọkùnrin tó jókòó yìí ká ní ẹbí mi iná dán tí wọ́n dánwò pẹ̀lú ọkùnrin yìí pẹ̀lú fámílì asọ́nibárẹ́ àfẹ́wù bẹ́ẹ̀ ṣe fíl ọmọ yìí sì ti wà lórí ètò láti clear ayín wípé òun ò ṣe gbogbo tí wọ́n ló ṣe ẹ jẹ́ àfarabalẹ̀ ká gbọ́ ohun tí ó sọ torí yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni kí ni orúkọ yín madam. àǹtí ẹ̀sùn ẹ sọ̀rọ̀ sí máìkì ni ẹ má wulẹ̀. kí ni orúkọ yín mà. ṣé wọ́n gbọ́ mi ni. wọ́n ń gbọ́ wọn ìṣetán àti dáhùn ni. madam kí lorúkọ yín. ṣé ẹ fẹ́ sọ. ṣúgà padà já lálẹ́ ẹ sọ̀rọ̀ náà. hello sir. ṣé ìyàwó yìí tẹ̀ ń fẹ́ tiẹ̀ náà lóyún bẹ̀tà sáwọn wọ́n lè sọ̀rọ̀. wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi wọ́n mọ̀ sí. ó lè jẹ́ pé wọn fẹ́ dárúkọ wọn ẹja sọ nǹkan míì ká forúkọ wọn lẹ̀. orúkọ ẹ náà ni búkì aṣọ ni bá rẹ. mi ò ní mo ní ká fi ilẹ̀ àgbà tẹ́ ẹ sọ kò sí wàhálà àǹtí búkì etí mo fi ń béèrè ọkọ yín mo fẹ́ forúkọ yín pè yín ni. àǹtí Bukky gbogbo ohun tí màá yìí sọ pé ẹ ṣe ṣé lóòótọ́ ni. irọ́ ni. irọ́ ni. wọn ò gbọ́ yín wọn ò gbọ́ yín ẹ sọ̀rọ̀ sí máìkì ni àǹtí. irọ́ ni. tọ̀ píktọ̀ ìbẹ́ta tẹ́ sẹ́ǹdì sí wọn. èmi kọ́ mo sẹ́ǹdì ẹ̀mí mọ́ ń pa ẹ̀ torí wọ́n ti block sim mi so mi lo sim yẹn gan mi sí so irọ́ ni everything everything. wọ́n ti block sim yín. bẹ́ẹ̀ ni ìgbà wo náà blọọkì sim yín. wọ́n ti blọọkì sim mi ti pẹ́ látìgbà táwọn kìíní ti ń blọọkì sim náà ti blọọkì sim mi so mi ì anything nípa nǹkan tó ń sọ mi ì kankan pa ẹ̀ so irọ́ ni everything. wọn fẹ́ yín. don't talk like like uh, etí ìfẹ́ etí ìnífẹ́ sọ ẹ mọ sọ̀rọ̀ bíi ẹ mọ ìbára yín lójú jẹ́ ẹ má rò tẹ̀tẹ̀ jọ lọ́rọ̀. so mi ìmọ̀ rí kó má barúkọ fámìlì mi jẹ́ mi ìmọ̀ rí so òun ló ń wá òun ló sọ pé òun fẹ́ fẹ́ mi dandan mi ìdẹ́fẹ́ mi ìfẹ́ mo léyàn tí mò ń fẹ́. owó kí ni wàá gbà lọ́wọ́ rẹ̀. ìgbàwó lọ́wọ́ ẹ̀ o ó wù kó ṣe sàárà mi ìgbàwó lọ́wọ́ ẹ̀. ó wù kó ṣe sàárà mi. ìfọ́sẹ̀ ọjọ́ kó èmi ò fọ́ọ̀sì ẹ̀ kó sẹ́ǹdì owó sí mi so mo dẹ̀ léèyàn tí mo fẹ́ àwọn èèyàn mọ̀ so ó wù kó ṣe sàárà ni ẹ béèrè lọ́wọ́ ẹjọ́ ìwòlá ríra ìyàwó ẹ̀ ló máa ń pè mí tó máa ń disturb mi mi ò mọ mi so mi ó wù kó ṣe sàárà ni mi mọ́ rí mi dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ òun ló máa ń lé mi kiri. ọkùnrin mọ́sẹ̀ ló mọ́sẹ̀ ló kò tí kan o. olùmọ̀ wá mi káàkiri tó máa ń sọ pé onífẹ́ mi tó máa ń lé mi kiri mi ì sọ fún pé mo fẹ́ fẹ́ mi dẹ̀ sọ pé mo nífẹ̀ẹ́ so orúkọ orúkọ aṣọ́nibárẹ̀ ò ní bàjẹ́ lórúkọ mi so mi mọ̀ ń rí òun ló ń lé mi kiri ìyàwó ẹ̀ dẹ̀ lè testify si. bídèmí ọláwálé lè testify sí so mi òun ló máa ń pè mí gan tó tún máa ń disturb mi pé ọkàn kìíní kan kìíní kan nǹkan tẹ́mi bá fún kí n filẹ̀ pé mo máa pè mí lóru pè mí ní kìíní ìyàwó ẹ̀ náà dẹ̀ máa ń pè mí so mi ìmọ̀rí mi dẹ̀ ní interest láti fẹ́ òun ló ń lé mi kiri tó dẹ̀ mọ̀ kò bọ̀ kò nílé sòótọ́ torí àwọn tó ń tì í ó ní kan tó sọ fún mi níta tẹ́lẹ̀ already pé kinní tó ti bẹ̀ mí o ó tún wá dé ibà ó tún wá change story so tó bá lè sọ̀rọ̀ kó ṣe pé èmi náà ò lè sọ̀rọ̀ bọ̀ èmi wá síbà láti wá clear orúkọ family mi nítorí àwọn family mi ò mọ anything ó dẹ́ mọ̀ ń pa ìpá àwọn family mi ò mọ anything bọ̀ ó láwọn tó ń ti òun mo léèyàn tí mò ń fẹ́ kó dẹ̀ má ba ọ̀rọ̀ mi lójú jẹ́ lójú èèyàn tí mò ń fẹ́ kórúkọ family mi aṣọ nígbà dẹ̀ má bàjẹ́ mi ò mọ rí òwú kó ṣe ya sí. sàrà ló ya sí torí òun ló ń lé òun ló ń fi fóònù lé mi kiri pé mo léyàn tí mò ń fẹ́ already ó dẹ̀ ti ń bínú so mo ṣe wá clear ọ̀rọ̀ yìí. so ok ẹ tó ń fẹ́ gan ti ń bínú. ẹ tó tí mò ń fẹ́ ti ń bínú èmi ò dẹ̀ fẹ́ kó bínú torí mo nífẹ̀ẹ́. Oh, hmm, ẹ̀yin arákùnrin kí ló dé tó ń retí ọmọ lọ́dọ̀ ẹ̀ tó ọ̀bá sùn rí. kó búrò ẹ̀ tó bá ní mi bóun sùn. níbo lèmi àti ẹ̀ ti jọ bára wa sùn. kó búrò ẹ̀. ẹ bọ́lá ti jọ bára. tẹ bá ní nǹkan ta lè fi wí ó ń wá mi wá sẹ́kọ̀ọ́ àjọsùn àwọn kọ́lẹ́sì mọ̀ ń bíṣẹ́. ọtẹ mélòó jàre. kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin kò ń ṣe márùn irọ́ ni. irọ́ lọ. mo fi ọlọ́run ṣẹlẹ́rìí irọ́ ni irọ́ ni. taba nìkan tẹ bá lè gbé fún wa. ilé wa tá à ń sọ yìí kò mọ́lé wa o èmi gan ni ah. mo ti ní kó wá olóòótọ́ ó mà mí sọ pé kò mọ àwọn pẹ́rẹ́ǹtì mi nǹkan ló tún wá irọ́ ni gbogbo nǹkan tó ń sọ orí ń bìbà irọ́ ni everything. ẹ ló sà. bàbá fẹ́ kọ́ fẹ́ eh, dàrú ká jà. mo rẹ́dì ó ní mi ìmọ̀lé àwọn mi ìmọ̀lé yẹ àti ilé tó ń gbé màá mú yín débẹ̀. èmi ni mo mú lọ kó lọ kí wọn irọ́ ló ń pa. Ah, kí ló mú ẹ mú mi lọ. everything irọ́ ló ń pa. kí ló mú ẹ mú mi lọ. ọjọ́ tó lọ kí wọn kí ló sọ. Oh. kí la sọ fún ọ lọ́jọ́ ẹ̀ kó ló ti hàn sí wọn pé à ń fẹ́ ra mi ìfẹ́ olóńdé mi kiri olóyàn tí mo fẹ́ ní. léèyàn tí mò ń fẹ́ o èmi ò dẹ̀ lóyún fún kò síbi tí mo sọ pé mo lóyún ṣé èèyàn máa lóyún kó má sọ pé òun fẹ́ gbowó hospital ṣé tán bá bímọ lọ hospital tán bá fẹ́ gba owó operation ṣé iye tán máa gbà nìyẹn kò síbi tí mo ti sọ fún un. gbogbo ilé irọ́ ni. evidence wa prove lánàá lánàá. irọ́ ni gbogbo ẹ̀. ẹ ló sà. má borúkọ mi jẹ́ má borúkọ family mi jẹ́ o. ní àná alánà ó mm. plan pẹ̀lú mi ó ní kí wá sí radio station kí wá sọ fún wọn pé láti yorùkọ ó ń tàn mí èmi ló tàn débi ni o. èmi kọ́ ló tàn débi torí mi mo sọ fún ẹ pé mo fẹ́ wá síbí báyìí mo fẹ́ wá clear orúkọ family mi mi bí báyìí. so o wá ah, ní kí sọ fún o ni kí n sọ pé wọ́n á kí àkáǹtì ẹ̀ ó wà lórí fóònù message tó message ẹ bá mú fóònù mi irọ́ ni yàwó ẹ̀gbọ́n ti tún pè lẹ́ni pé kó kó parọ́ mọ́ mi. ẹ bá mú fòmí kí n fi eh, evidence wọn ẹ bá mú fòmí kí n fi wọn message for message ni evidence ti ẹ̀gán pọ̀ sí i yàwó ẹ̀ ló sọ fún mi pé kò lè fún yàn lóyún mọ́ pé ijọ́ tó fọ́ eh. lójú ilé ọmọ òun lòún fi ṣe ojú ẹ̀ eh. kàn pé bídèmí ọláwálé síta kó wá sọ so òun ló lé mi kiri omi nífẹ̀ẹ́ mi ìdẹ̀ fẹ́ mo léyàn tí mò ń fẹ́ òun ló lé mi kiri òun nífẹ̀ẹ́ ń jóyà jọ ẹnu tí mo débi báyìí ní báyìí o ti tún fẹ́ kìsì mi lé ní pé ìjọ torí ọlọ́ọ̀ ló ń bẹ̀ mí àwọn èèyàn lè testify sí ń ta èmi ò mọ̀ rí o èmi ti bímọ wọ́n ti bímọ o kó má bà orúkọ fámìlì tèmi jẹ́. bí ẹ̀mẹ́lò ló ti kíìsẹ̀ rí sẹ́mà bí ẹ̀mẹ́lò ló ti kíìsẹ̀ rí. kí lẹ sọ. olótú ti fẹ́ kíìsẹ̀ lẹ́nu. níta lẹ́nu i swear to god. lẹ́nu gangan. bẹ́ẹ̀ ni níta ń bíbá lẹ́nu lọ́dọ̀ yín bíbá lẹ́nu tí mo sọ pé cctv ló ń wẹ̀ mí lè fẹ́ mo léèyàn tí mo ń fẹ́ mo yẹn sọ̀rọ̀ right now gan ó ń bínú èmi ò dẹ̀ fẹ́ kó bínú because i love him. ìyẹn tó ń fẹ́ yẹn. bẹ́ẹ̀ ni sà mo nífẹ̀ẹ́ gan. níbo ló gbọ́mọ sí o ìyẹn ní kókó báyìí dákun dákun nọ́mbà rẹ ti ń blọọkì yẹn ẹlòmíì ti ń lò báyìí. mi ìwà mọ̀ bóyá ẹlòmíì ń lo àbẹ́lòmíì ò lò ó. ẹ ló sà. bóyá ẹlòmíì tó ń lò yẹn ah ẹlòmíì tó lò yẹn tó náà ń sọ ntọ́jẹ ọmọ lọ́wọ́ ló fi jẹ́ pé gbàtẹ́ yìí ń sọ ntọ́jẹ ọmọ lọ́wọ́ lẹ́lòmíì tí ń náà wá fi sẹ́ǹtì nọ́mbà. ẹ possible because fóònù mi ó fẹ́ ra fóònù mi mo ta fóònù mi so èmi ò jẹ ṣé wipe náà ń pè àbí kí náà ń pè so mi ì dẹ̀ mọ̀ bó possible kò í gbogbo torí gbogbo àwọn kìnìyàn ẹni kó provide ẹni tó sọ pé mo máa ń wá wá sẹ́kọ̀ọ́ tó sọ pé mo máa ń wá mi wá sí Ìlọrin o ẹ sọ pé kó provide picture another picture of me picture tó post síta ẹ̀ báyìí tó sọ pé kí ló ló ń jẹ́ báyìí boyfriend mi ló yá that's nígbà tá a wà ní ọ hospital tó rẹ̀ mí ìgbà ni ṣé eh, typhoid kọ́ ni mo ní ni mo ní kinní ẹ̀ lọ́wọ́ so èmi ò wá mọ bóyá ìyẹn wá wà lórí fóònù yẹn ẹni kó provide another picture mi mi síta níbi tẹ́mi àti ẹ̀ ti jọ wà tá jọ ń fẹ́ ra ibi tí mo ti mọ̀ rí ẹni kó provide àwọn pictures síta I don't know him. dákun dákun jàre ó ń sọkúsọ lọkùnrin kò farabalẹ̀ rárá. àtọ bí àmì lónìí wà àti ẹjọ sùn tẹ jíjọ kejì tọjẹ wà àti ẹnìkan. èmi àti ọjọ hmm. sùn. ẹ nígbọ èmi àti ọjọ sùn. ẹ sùn rí. èmi àti ọjọ sùn rí o. kọ̀bọ́ lájọṣepọ̀ láàrin ọkùnrin àtòbìnrin. kò bá èmi lájọṣepọ̀ rí àjọ lẹ́nìtì pọ̀ rí. níjọ́ tó mú lọ lé irun yín kí ló lọ mú ṣe. ó lọ kí wọn ni èèyàn mọ̀ rí i ó lọ kí wọn ni lọ́jọ́ yẹn ó dẹ̀ padà. as ọ̀rẹ́ nà àwọn èèyàn mọ̀ so mọ̀ sí ẹ ẹ nà ó lọ kí wọn lásán ni ọjọ́ yẹn gangan náà dẹ̀ ló gba ìlú wọn lọ kó tó wá sórí ètò lẹ́ni ó ti mu so many things then àwọn yahoo àti gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń tì àwọn kan ti kọ́kọ́ lọ rojọ́ ń bẹ̀ yẹn ná pé kinní kan. níbo la ti ń bọ̀ lọ́jọ́ yẹn tó fi lọ tó fi lọ kí wọn nílé yín. èmi ni mo lọ mu ní ọjà gan mọ́ ó lóun wá fẹ́ mọ ilé wa kóun fẹ́ lọ kí mọ̀mísì mi. ok ó wá lọ mú. mo wá lọ mú. bá mọ́ mi. mo dẹ̀ wá lọ mú bá wọn dẹ̀ kí wọn dẹ̀ kíra wọn ọjọ́ ẹ̀ gọ́gọ́dẹ̀ mo tún sìn ó tún padà ṣíṣà rẹ̀. ok ìwọ àti ọjọ́ lájọṣepọ̀ rí rárá. èmi àti ọjọ́ èmi tí boyfriend mi wà láyé hmm. mi àti ọjọ́ lájọṣepọ̀. o lẹ́rìí ọkàn àbí. kí lẹ sọ. o lẹ́rìí ọkàn. mo ní. ó dẹ̀ ń ṣiṣẹ́ gidi. ó ti tó ó ti tó orúkọ ẹbí ẹ ṣe lálẹ́. má bàa fọ sọlùbárẹ jẹ ìlú tó dáa wọn ṣe nǹkan dáadáa bàbá mi ṣe nǹkan dáadáa sí ìlú wọn orúkọ tí ò gbọdọ̀ bàjẹ́ nìkan má bàa orúkọ fámìlì mi jẹ́ kò dẹ̀ nígbà tó rí mi bàjẹ́. bẹ́ẹ̀ni kò lè bàjẹ́. láéláé sà. wàláì lẹ́yìn tó ń ṣe yìí kò lè bàjẹ́ o. láíláí. ẹ ọkùnrin. hello sir. ẹ kalẹ. ẹ kalẹ sir o. ọ báyọ̀ lájọṣepọ̀ rí o sì ń béèrè ọmọ lọ́wọ́ rẹ̀. níbo o sì bẹ̀rù ọlọ́run. kí lẹ lè kí ló lè fi búra kò ń ṣe méjì kò ń ṣe mẹ́rin. èmi àti ẹ̀kọ́. ó wá sẹ́kọ̀ọ́ ṣé wọ́n mi wá sẹ́kọ̀ọ́ àbí kò wá sẹ́kọ̀ọ́. èmi ò wá ẹ wá sẹ́kọ̀ọ́. Ah. lẹ́yìn pàdé bíìchì bíìchì láti pàdé mo dọ̀sọ́ fọ́ọ̀gbọ́n mi lọ́jọ́ ta pàdé <laughs> ni mo lọ bíìchì lọ́jọ́ ìyàdẹ̀ pàdé ń bẹ̀ mi ò mọ ẹ rí. ìwọ nìkan ìwọ nìkan lọ bíìchì. èmi àtọ̀rẹ́ mi kọ́ that's Fẹ́bísọlá lórúkọ ọ̀rẹ́ mi yẹn la jọ lọ síbẹ̀. lórúkọ rẹ̀. bẹ́ẹ̀ni. ok àwọn owó tó lọ́wọ́ rẹ̀ owó kí ni. èmi ò gba owó lọ́wọ́ ẹ̀ ó wù kó ṣe sàárà ni òun ló fúnra rẹ̀. bí bí bí bí reasonable. yes sir. òun kọ́ ló ń bá sọ̀rọ̀ àwa ló ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sir. Hmm, má sọ ohun tí ó ti jà. yes sir owó tó gbà lọ́wọ́ rẹ̀. mi ìgbà owó lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó pàdé mi ní beach ó dẹ̀ ní àmọ́kújọ́ mẹ́ta kìíní kan ó ti ní feelings fún mi ti pẹ́ mi nítàn yìí ó ti ní feelings fún mi ti pẹ́ bọ́tà àlè fẹ́ra bí tùpé ń gbà ẹ̀ bàbá tèmi òun nígbà káfẹ́ muslim so ó dẹ̀ ti má rí ẹni tó dẹ̀ má rí gan bí àbúrò ló jẹ́ sí mi so ó kéré sí mi ẹni tí mo mọ̀ ní tamọ́ra ni so tóun náà dẹ̀ mọ̀ so mo dẹ̀ ti máa ń sọ fún èmi ò lè fẹ́ mi ò lè fẹ́ mo dẹ̀ tún léèyàn tí mò ń fẹ́ èèyàn tí mò ń fẹ́ gan ó mọ̀ ó ní píìtù ẹ̀ lọ́wọ́ because ọjọ́ tó wá síbí báyìí ó sọ lọ́jọ́ ẹ pé ẹ òun máa post picture ọkọ mi kìíní kan kìíní mo ní post ẹ. má sọ̀rọ̀ yẹn lọ bó ṣe ń sọ lọ eh, eh, títí ìyá bò mi. so ó lóun máa post picture ọkọ mi mo dẹ̀ ní kó post ẹ so èmi àti ẹ kó máa fa ìjà lẹ́rìn èmi àti èèyàn tí mò ń fẹ́ so ọjọ́ ẹ ó dẹ̀ ní ẹ nípa. wọ́n bẹ̀rẹ̀ tó ọ̀fẹ́ náà gbọ́ wa yóò ti mọ̀ pé kọ̀ ẹ́ kó wọn fi ọ́lẹ̀ àti tẹ́mi sọ ni pé bó ló ṣe owó yẹn ṣe dọ́wọ́ ẹ nì kò ń mm-hmm. owó yẹn lọ. so ó dẹ̀ ní ẹ pé kìnnì kan ṣé ká máa ká la lè máa fẹ́ra kìnnì kan kìnnì kan pé òun ò lọ́ọ̀bù ìyàwó ilé òun bla bla bla bla bla bla pé ìyàwó ilé òun ti bímọ méjì kan tẹ́lẹ̀ síbì kan pé adélébọ̀ ní kìnnì kan kìnnì kan pé òun gan ò mọ̀ pé torí ìyàwó ilé òun sọ fóun pé ọmọ kan lòún bí létà rọ̀ òun padà wá find out pé àsọmọ méjì tiẹ̀ ni gẹ́ẹ̀yẹn bí fún òun pé látìgbà yẹn lò sí lọ́ọ̀bù ẹ̀ mọ́ n pè dẹ́n from there gan ó rojọ́ fún mi gan pé from there gan gẹ́ yẹn kò fi ọkọ tó ń fẹ́ yẹn gan kò fi òun òun ò mọ̀ gan bóyá jọ ń ríra bóyá jọ ń bára wọn sùn bla bla bla pé àwọn èèyàn yàwó òǹdẹ̀lélẹ̀ wọn máa ń gbowó lọ́wọ́ òun á gba nápò ó ní wọn máa gba nápò wọn á ní kó wọn á máa san gbogbo ẹbí ìyàwó òun náà gùn lóhùn lọ́rùn something like that ọ̀rọ̀ ṣàpọ̀ mo nítọ̀ èmi ò wá lè fẹ́ àwọn ẹbí ti tèmi ò sí ní ọ̀lẹ́gbà kí n ṣe second kìíní dẹ̀ mo léyàn tí mò ń fẹ́ mo dẹ̀ fi picture èèyàn tí mò ń fẹ́ mo dẹ̀ fi hàn lọ́dẹ̀ kódà jẹ́ ó tún ra fún mi ní beach lọ́jọ́ yẹn ó tún ra fún mi àwọn frame tó máa ń tà ní beach lọ́jọ́ yẹn ó tún fún mi èmi ò lè fẹ́ o kò possible mo léyàn tí mò ń fẹ́ so from there ó gba nọ́mbà mi so àdá àjọ máa ń chat gbogbo ẹ̀ náà mo ti explain fún boyfriend mi lánàá àjọ máa ń chat àjọ máa ń sọ̀rọ̀ so from díẹ̀ dẹ̀ lélẹ̀ a ní ẹyin kìnìkan kìnìkan kìnìkan a send owó sí mi ẹ̀wọ̀n pé sàrà ló ń ṣe so ìyẹn ò ní kinní so boyfriend dìmí dẹ́ mọ̀ ó mọ̀ pé mo máa ń gbowó ó mọ̀ pé mo máa ń gbowó lọ́wọ́ ẹ̀wọ̀n náà mọ̀ so ó mọ̀ everything. dákun nọ́mbà owó àkọ́kọ́ ẹ mélòó ló send owó sí ẹ. Ah, ó máa ń ṣe sàrà dáadáa. ẹ mi ì lè káyọ owó ẹ òwúrọ̀ ò ó máa ń send owó sí mi dáadáa èmi dẹ̀ máa ń ná owó ẹ a máa ń fowó ẹ a máa ń lọ fi ń lọ sí kàtó kúkú. ìwà àti tàlẹ́ ìwà àti tàlẹ́ jọ mi mi àti ẹ̀ sùn o bẹ́ẹ̀mi sùn rí mi ò dẹ̀ lóyún fún un síbi tí mo sọ pé mo lóyún tó mi ò mọ̀ kó ṣe sàrà ni olóníyàwó lóun òwò mọ́tò fẹ́ fẹ́ mi. ẹ béèrè lọ́wọ́ ẹ several times wọ́n máa ń sọ fún I can't marry you please don't call me again honey please baby I love you no I can't do without you kìnìkan kìnìkan ìyìn lè fẹ́ má ti parọ́ ọmọ ọlọ́run rí mi so bó ṣe rí nìyẹn. ok ọkùnrin. yes sir. ó lóun ò bímọ òkè mọ́ mi ò lóyún débi tí màá bímọ picture tó send sí mi picture bẹ̀ẹ̀ta àti mẹ́sẹ̀gì ó mẹ́sẹ̀gì mi ìwọ kọ́ fún nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ ẹ o. nọ́mbà ẹni kò pe nọ́mbà ẹ. ẹ ló sà mẹ́sẹ̀gì tó ṣe mẹ́sẹ̀gì mi lánàá àjọ plan mo rẹ̀ kó fi wá bíbá yín. ó sọ fún mi kí n wá sí bíbá yìí kí n wá clear orúkọ father òun pé kí n má borúkọ ẹbí jẹ kí n sọ pé wọn á kí àkáǹtì òun. irọ́ ni mẹ́sẹ̀gì fọ́ọ̀mù ìdáná kí n fi hàn náà ẹ mú fọ́ọ̀mù wá. irọ́ ni tó bá ti mẹ́sẹ̀gì mi t tán ó máa delete ẹ̀ èmi náà dẹ̀ move ẹ̀ ìwà títà smart ó ní ẹ bá ń kà fún wọn mi lọ school. bla bla bla bla ok ẹ bá ń kà o ẹgbọ́n kan tó sọ ní àjọ plan. ẹ bá ń kà o. ní àjọ plan. nígbà tí ẹ bá wa kà o. bá wa kà síta méjèèjì tó wà lẹ́yìn yẹn. méjèèjì wo ń bẹ̀. òun náà ni méjèèjì tó gbẹ̀yìn méjèèjì tó gbẹ̀yìn yẹn ni ti látòkè àbí. kò bá jà tókè òun náà ni òyì tí mo sèfù ni. ok hmm, ibi tó ti bẹ̀rẹ̀ rẹ o. bẹ́ẹ̀ni. when you don blame me for what you use you use kid behaviour. mo lọ́kọ́ lọ́mọdé náà ló sọ. kílẹ̀ kò yé mi tẹ́ kọ́ nígbà yẹn. òun ló kọ́ òun ló kọ́ ọmọ ẹ mọ tẹ ẹ kọ ah, ok ah. kò yé mi o. ẹ̀ka méjì tó kù yẹn tẹ̀ méjì tó kù yẹn. ok you can tell them someone hacked my phone that i am not the phone i'm not the phone collecting or do those things okay you can tell them someone hacked my phone that i am not the one collecting or do those things no. are you still tendering ten and you will tender an apology oh on the name of asonibare and still tell sare people people sare yes. people to stop you now say buki asonibare is innocent. innocent yes when i'm innocent. wọn sẹ́lẹ̀ sí mi kí wọ́n tó fún mi. àwọn ni wọ́n àǹtí búkì ló sẹ́ndì ẹ̀ sí wọn. oya why kí wọ́n pẹ́ parọ́ ohun tó ṣe why. mi ò ní o bá mi parọ́ o. Ah, kí ni mi ni message to send. èmi ní kò bá mi parọ́. ok àwọn tó lọ sí jù wá lọ kọ́ bá a tu. àǹtí búkì. yes daddy. tẹ̀lé fúra wípé ẹ̀yìn àtọkùnrin yóò ní nǹkan kan pọ̀ rí láyé ah, kò yóò yí rí. a ah, ní nǹkan kan pọ̀ rí. ọ̀yá gùn àẹ̀. a nǹkan kan pọ̀ rí. ọ̀yá gùn àẹ̀. gbogbo ọmọ nàìjíríà ń gbọ́ etí tí gbọ́rọ̀ tí kì í yẹ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn etí kan bẹ béèyàn bá búra èké tẹ́tí wọ́n bá kó báyìí wọn á ní àṣẹ. àti Bukky Oya sọ pé wàá tọkùnrin ò ní nǹkan kan papọ̀ rí. èmi àti ò ní nǹkan kan papọ̀ rí mo búra. ọ̀ búra ni o ti búra bó ṣe búra kọ́ ó yá búra. èmi ò mọ́tọ́ à ní nǹkan kan papọ̀ rí mo búra gbogbo eléyìí. mo búra o ti búra bó ṣe mọ́ búra lọ́dọ̀ àwọn sóni bá rẹ́ nìyẹn. ọyá máa yí búra ń tiẹ̀ kọ́ ọkọ béèyàn ṣe búra tó bá ṣe fẹ́ẹ́ nìkan papọ̀ rí. tó bá pẹ́ gbogbo kò tó sọ Bukky á nìkọ́kùnrin yóò gbàgbé gbogbo owó tó ná lé ọ lórí tó bá fi sọ ìwọ náà sọ bẹ́ẹ̀ tó bá ti wá mọ̀ pé òfẹ́ ká búra lórí ètò yìí lórí ọ̀rọ̀ yìí rántí o àwọn èèyàn kan bẹnu ayé kétí wọn kàn kọ ni wọn ń gbọ́ wa lọ́wọ́ báyìí tí wọn ó ṣe àṣẹ tó bá jẹ́ pé èèyàn wa parọ́ yóò wá máa yóò máa họ́ǹtì èèyàn títẹ́ yóò fi lọ bọ́ lọ́hùn. àpọ̀lọpọ̀ àwọn èèyàn ń dààmú lónìí wọn ò mọ̀ bọ́yá àwọn ti ṣàṣìṣe nígbà tán wà léwe tán ti búra èké tán ti rìnrìn òṣì ìtọ́ ẹ kàn fi mọ kọ́mọ ti àwọn lójú àwọn ti fi sakọ wọn ò mọ̀ wípé ní wọ́n ń ta àwọn gbà táwọn dàgbà wọ́n máa ń sáré káàkiri. tó o bá fẹ́ búra lálẹ́ yìí sọ pé ká má jẹ́ kọkùnrin yẹn ó búra ká yanjú ọ̀rọ̀ yìí outside this place káyé fi ń tọ́ yìí ó ti àlójú sóge síkú go ahead àbí ká calm down. kò bá èmi ní nǹkan kan pọ̀ rí. Hmm. èmi ò dẹ̀ lè búra. ṣé kó búra kí wọn náà búra. èmi ò lè búra jù bẹ́ẹ̀ lọ so kò bá èmi ní nǹkan kan pọ̀ rí. kódà kó búra ní oh, máa wí náà nìyẹn ẹbí asónibára ẹ̀ka alẹ́ ti bímọ. ó kọ ìtẹ́ ni wọ́n wá túnṣe wọ́n ti túnṣe o wọ́n ti pọ́líṣì ẹ̀ ẹ̀ ti rí tẹ́ bí ọkọ rẹ tó fẹ́ pé ọ náà bí ọba ti ẹ̀ rí ọwọ́ lálẹ́ yìí ó yẹ káwọn ẹbí rẹ̀ orí ọwọ́ bí ìran fún ọmọ tán fẹ́ fẹ́ yàwó. máa yí. hello sir. kí ló fẹ́ lórí ọ̀rọ̀ yìí. ohun tí mo fẹ́ náà ni pé kó jẹ́wọ́ fáráyé that is only thing but irọ́ tó ṣe pa yẹn tó bá ti parọ́ yẹn kó dá omi padà. tí gbogbo aráyé bá wá gọ̀ tí gbogbo obìnrin bá wá gún tèmi gọ̀ tí wọ́n gọ̀ ṣé gbogbo aráyé tó ní ọ fún wa gọ̀ wọn ò ti wá rojú wọn ò ti rí ojú ìjà ńlá sa wọn ò ti mọ ibi ọ̀rọ̀ ń lọ ṣé wọn ò táwọn èèyàn ń sọ ni rí àwọn ẹbí asọ́nibárẹ̀ gan nílé wọn nísìnyí níbi yẹn wà ó rò pé wọ́n ń jó lọ́wọ́ ni ẹni ẹbí yẹn bá àwọn tí è ṣe tẹbí rẹ̀ gan míì tẹ́ bá ń já sọ́nibárẹ̀ wọ́n bọ̀ lágídìgbò láti wá clear pé eléyìí èsè ràn àwọn pé ràn míì ni pásọ ní tàwọn ẹ̀kọ́ yìí. wọ́n bọ̀ wá sọ fún wa náà àbí wọ́n tó ọjọ́kùnrin tó ń wò mí lálẹ́ yìí àti wọ́n tó ojókòó tó gbẹ́jọ́ báyìí ọmọ rẹ lè máa ṣe bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe ń ṣe kó o sì máa kíyà rẹ̀ kú oríire pé ọ̀káre láre kó o pàtẹ́wọ́ fún ìyá rẹ̀ tó o ti rí bí ṣe ń ṣe ni. ọlá tọ́lá wà round. bẹ́ẹ̀ni. ẹ lọ bá wa establish case wọn bó bá jẹ́ Ìlọrin ni débẹ̀ tó bá jẹ́ Èkó ni débẹ̀ tó bá jẹ́ Àkúrẹ́ ni débẹ̀ this woman is not going home tonight get her arrested. àti máyì kanjọ lọ sọ́dọ̀ ọlọ́pàá ẹ lọ establish case wọn from police station tẹ́ ẹ bá gbé wọn lọ lálẹ́ yìí kan transfer wọn sí jurisdiction tí ọ̀rọ̀ ìbákan kan investigate gbogbo owó tó gbà lọ́wọ́ máyì àti gbogbo message yẹn àti phone number ẹ̀ tó ní wọ́n block yẹn they have to investigate this ọmọ ilé yìí tẹ̀mí ò fi irú ẹ̀ tọrọ yìí ẹ jáde nínú studio ká mú ètò gidi sọ. ọlá take it up. yes sir.